ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinka TNT rere lèmi máa ṣe mi ní ṣèkà bí ní agbára Ọlọ́run tó bá ku ọjọ́ kan tí ó bá ti ń bá ti ń ronú àbòsí àbí ìkà Olódùmarè jọ pè mí o torí pé mi ò fẹ́ nǹkan kan tó máa fún mi ní àbàwọ́n àwọn òní èmi ò yé máa mi ní yé máa create awareness fi àwọn èèyàn tí ò bá gbọ́ gbogbo ẹ̀yin tọkùnrin tóbìnrin ẹ tún gbọ́ láàárọ̀ yìí o ẹ̀yin màmá màmá ẹ̀yin bàbá bàbá ẹ̀yin àgbàlagbà ọlọ́gbọ́n ẹ̀yin amòye ẹ̀yin tẹ́ máa ń bá àwọn èèyàn dá sí ọ̀rọ̀ tẹ́ máa ń bá àwọn èèyàn yanjú ìjà ẹ ní ọkùnrin a mọ̀ pé obìnrin àwa emotional máa ń tètè sunkún kankan ẹ ní ọkùnrin tẹ́ bá ti ń rí tó bá ti ń sunkún rojọ́ gaslighter ni ẹni ọkùnrin tíjà bá ṣẹlẹ̀ nílé àbí láàrin àwọn àtọkọ ẹ̀ láàrin àwọn àtìyàwó ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹjọ́ ní tó bẹ̀rẹ̀ sí ní tó bú sẹ́kún gaslighter ni ẹni ọkùnrin tẹ́ ẹ bá ti rí tó bá ti ń wá sympathy àwọn èèyàn tó ti ń rojọ́ mẹ́ránmẹ́rán tó ti ń rojọ́ mẹ́nẹ̀mẹ́nẹ̀ gaslighter ni ẹni ọkùnrin tó bá níyàwó sílé tó ń ṣe àṣewọ̀n ẹni ọkùnrin tó bá níyàwó sílé tó ń tọ́jú àwọn ọmọ lójú méjèèjì tó jẹ́ wípé kò sí nǹkan táwọn ọmọ fẹ́ tí ò fún wọn ṣùgbọ́n tí ò tọ́jú ìyàwó gaslighter ni nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé ó ń keep ọjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ sílẹ̀ so that a lè rí nǹkan sọ pé ṣèbóhùn ṣe báyìí ṣèbóhùn ṣe báyìí gaslighter ni ju gbogbo ẹ lọ gbogbo ọkùnrin tó bá ti ń sunkún rojọ́ torí ibi tó bá le náà máa ń bá ọmọ ọkùnrin bẹ ọkùnrin tẹ bá ti rí tó bá ti ń sunkún rojọ́ gaslighter ni ṣé wá rí àwa yìí tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá ní kírú èmi kí wá access ọkùnrin tó ń sọ̀rọ̀ màá mọ òyì tó bá jẹ́ pé ó genuine àbúrò ẹ pé bóyá ó sọ̀rọ̀ àbẹ̀bẹ̀ tó yẹ pé gaslighter ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin pàápàá ní nàìjíríà náà ní personality disorder tí wọn mọ̀ mental health illness ni tí wọn mọ̀ honestly ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọn mọ̀ bọ̀ nínú ọ̀rọ̀ wọn nínú ìhùwàsí wọn nínú àwọn nǹkan tó máa sọ ẹ máa mọ̀ pé wọ́n ni mental problem but mo mọ̀ pé ní naija àwọn èèyàn ẹ lè máa mọ̀ wípé personality disorder pé mental illness pé mental problem ni but mental problem ni àna ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá nírú nǹkan báyẹn wọ́n máa ń jẹ́ gaslighter àwọn attribute irú àwọn àwọn oní personality disorder ló jẹ́ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé ìgbésí ayé ìyàwó àwọn ọwọ́ àwọn ló wà láìsí àwọn nínú ilé ayé ìyàwó àwọn ìyàwó àwọn ò lè ṣe rere kò lè lọ síwájú irú àwọn tó bá ní personality disorder wọn ò kí ń fẹ́ kíyàwó wọn ṣiṣẹ́ nítorí pé wọ́n mọ̀ kó tó bá ṣiṣẹ́ wọn ò ti ní òmìnira wọn ò kí ń fẹ́ kíyàwó wọn ní òmìnira àwọn tó bá ní personality disorder wọn ò kí ń fẹ́ kíyàwó wọn kó gòkè wọn ò kí ń fẹ́ kíyàwó wọn ṣiṣẹ́ rárá gbogbo nǹkan tíyàwó wọn ní tó máa fi di tó lè ní tó máa fi di òmìnira tó lè fi lẹ́nu ọ̀rọ̀ wọ́n máa gbà á lọ́wọ́ ẹ̀ lára ẹ̀ ní iṣẹ́ wọn ò ní fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ wọn ò ní fẹ́ jẹ́ kó ní ìlọsíwájú personality disorder ni tó nínú ọmọ wa máa ń wo ara wọn bí ọlọ́run fún ìyàwó wọn wọ́n máa ń wo ara wọn bẹ́ẹ̀ pé láìsí mi ìyàwó mi ò lè survive ìwọ obìnrin tó bá nírú ọkùnrin bẹ́ẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ kó já ara ẹ̀ ní ẹ̀rọ Yinka TNT yìí n máa ma create awareness ìwọ tó obìnrin tó o bá sùn tí ojú ẹ̀ dúdú tó o sùn mo fẹ́ kó jí nínú oorun ẹni ọkùnrin tó bá ti sọ fún ẹ wípé kó má ṣiṣẹ́ ó ní personality disorder ẹni ọkùnrin tó bá ti ń sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ is a gaslighter ó ń rè ẹ́ ó ń bó ẹ bí àgbàdo inú àgò ni bí adìyẹ inú àgò ni mi sọ pé obìnrin náà ò ní lọ́wọ́ ṣe obìnrin ò lè sọ fún ọkùnrin má ṣiṣẹ́ so ọkùnrin ló máa ní kóbìnrin má ṣe ẹni ọkùnrin tó bá ti ní kóbìnrin má ṣiṣẹ́ is a gaslighter tí kò dẹ̀ ṣe pé bóyá ó ní lọ́wọ́ tó lè tọ́jú ẹ̀ tí kò ṣe pé bóyá ó lé ó ní àjẹṣẹ́kù tó lè fi bọ́ ẹ tó bá tiẹ̀ wá ní àjẹṣẹ́kù tó lè fi bọ́ ẹ tó bá ti rí tó ti ń sọ ọ̀rọ̀ bí olódùmarè gaslighter ko ṣe wípé ọ̀tọ̀ ni kéèyàn follow ìlànà ọlọ́run like nínú Islam ko ṣe dandan ni kóbìnrin ṣiṣẹ́ but àwọn ọkùnrin tí ọlọ́run bá kẹ́ tó gẹ̀ tí ọlọ́run gbé sípò láti tọ́jú obìnrin wọn kò ṣe pé bóyá kò ṣiṣẹ́ dọindọin but ani ní nǹkan tó fi ń pawọ́ dà wọn ò dẹ̀ ní máa sọ̀rọ̀ bí ọkùnrin tó bá ti mú obìnrin sìn tó wá ń sọ̀rọ̀ bí olódùmarè is a gaslighter ó dẹ̀ ní personality disorder ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ jí kúrò nínú oorun say no to pé kí n má ṣiṣẹ́ say no to a gaslighter say no to a mental a, a, a, a, a personality disordered man say no to them say no to him ẹ dìde ọkùnrin kan ò gbọdọ̀ ní kẹ́ má say no to gaslighter ẹ lọ máa hashtag ẹ no to gaslighter ẹ ma gbogbo yín ẹ lọ máa kọ sórí platform ẹ lórí platform Ke hashtag say no to a gaslighter say no to a gaslighter ọkùnrin tó bá ti to bá ti ní kó obìnrin má ṣiṣẹ́ ìṣe gaslighter ọkùnrin tó bá ti ń sunkún rojọ́ ìṣe gaslighter ọkùnrin tó bá ti ń to tó bá ti fẹ́ jẹ́ kó wà withdraw To ti withdraw from the society ọkùnrin tó ti fẹ́ jẹ́ kó o ní complex asobìnrin is a gaslighter láti èní lọ ẹ hashtag ẹ say no to a gaslighter gbogbo èyí tẹ̀ ń bá wọn dá sọ̀rọ̀ tọkùnrin bá ti ń sunkún rojọ́ àbí ọkùnrin tó ń rojọ́ tó ṣe <sighs> is a gaslighter say no to a gaslighter ìwọ obìnrin let social media be the last resort fún àti yanjú ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ tó bá ti gbé ọkọ ẹ̀ wá sí orí social media marriage yẹn ti ṣe ó ti finish ó ti parí ẹnìkan kì í dé láti kóòtù kó wá dọ̀rẹ́ social media dàbí kóòtù ni kóòtù social media gan tún ó tún wọ́ọ̀sì ju kóòtù ìjọba lọ kóòtù àgbáyé ní ti social media bọ̀ kóòtù approach ìjọba ibì kan ló máa lọ tí ọkàn ò bá ti gbé e láti fi lé ọkọ lẹ̀ láti dissolve marriage má wulẹ̀ gbé ọkọ ẹ wá sí orí social media torí tó o bá ti gbé ọkọ wá sórí social media mo mọ̀ pé ó ti rò ó pin nìyẹn bó dẹ̀ ṣe rò marriage yẹn ti tán tó bá bẹ́ẹ̀ parí ẹ̀ gan in tó máa ma sọ fọ́kọ nígbà tó ọ̀rọ̀ ti dé ọ̀rọ̀ social media rí pé ẹ jẹ́ kó set me up mo fẹ́ mo fẹ́ wà set free kí ni kẹ́kọ̀ọ́ á máa dialogue nǹkan tó máa ma ṣe fáwọn ọmọ tí mo bí fún má tanra ẹ̀ tó bá ti gbé ọkọ wá sórí social media marriage yẹn ti tán marriage yẹn ti tán tí ọkùnrin yẹn bá ní ẹ mo ti gbọ́ àwọn fámìlì ọkùnrin yẹn á finish ẹ àwọn ẹbí àtọ̀rẹ́ àti ojúlùmọ̀ àwọn alágbọ̀rọ̀dún ọkùnrin yẹn kò sí bọ́kùnrin ṣe lè bá àdìtò àbí téèyàn kan ṣe lè bá àdìtò á níyàn kan àbí méjì tó máa fẹ́ràn ẹ̀ wọ́n finish ẹ ìtìjú yẹn gan hypertension yẹn lè pa ẹ́ ìwọ obìnrin so tó bá ti last jẹ́ kí social media jẹ́ last resort bẹ̀ tó o bá ti lè gbé mọ́ ó ti wá ké gbàǹjarè fàgbáyé márèjì yẹn ò lè wọ́ọ̀kì mọ́ má tanra ẹ̀ bọ́ bá bẹ́ẹ̀ parí ẹ̀kùnrin yẹn ló máa wá kọ̀ rí póbìnrin yẹn sùn kò jí mọ́ ọkùnrin yẹn á dẹ̀ wá make wo ara mọ́tò ó lè ra mọ́tò kó padà kọ́lé fún ẹ lẹ́yìn tó bá ná ba yín yanjú ẹ gbogbo àwọn nǹkan tó máa ṣe fún ẹ gbogbo àwọn nǹkan tó yẹ kó tó bá finish ẹ kò sẹ́ni tó máa sọ pé òun ló finish ẹ ló máa padà wá ṣe fún ẹ ó dẹ̀ máa padà finish ẹ ni tó bá ti lè gbé ọkọ wá sórí social media tí obìnrin bá gbé ọkùnrin tí ọkùnrin bá gbé obìnrin wá sórí social media marriage yẹn sì lè work torí ọkùnrin ló gbé wá òun dẹ̀ ló lórí ilé so marriage yẹn á sì work á fa nǹkan ẹ̀ mọ́ra bẹ́ẹ̀ nǹkan tó ti mú obìnrin gbé ọkọ wá sórí social media marriage yẹn ò lè work o tó bá ti gbé ọkọ ẹ̀ wá sórí social media o kò lè work mọ́ má wulẹ̀ tanra ẹ̀ má para ẹ̀ dànù kóòtù àgbáyé ní social media ó ní kó jẹ́ kó jẹ́ last resort tó bá nǹkan tó bá dẹ̀ mú obìnrin ké gbàǹjarè wá sórí social media ó yẹ kó ti make up mind ẹ̀ torí ara ti ní débẹ̀ ni tó bá ti wá in fact tó bá wá padà sílé yẹn gan àwọn ìgàn á sọ fún ẹ attention ló ń wá o lè ní ẹ pé o lè kò sí nǹkan tọkùnrin yẹn ṣe fún ẹ ọkàn wá attention ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá ti wá gbé wá sí kọ̀ọ̀tà àgbáyé tó wá tún wá padà lọ sínú ilé yẹn ìwọ ló fẹ̀mí ara ẹ̀ jógífà o ìmọ̀ràn ni o so you have a choice láti má pè ọkọ wá sórí social media nǹkan tó wá dẹ̀ ti lè mú ẹgbẹ́ wá kó wọ́n pé marriage yẹn ti finish wọn kì í ti kóòtù àgbáyé dé kó wá ṣọ̀rẹ́ o so ìyẹn ni mo ní kí n sọ fẹ́yìn obìnrin ẹ wá máa tààgẹ̀ kẹ́ máa tààgẹ̀ pé say no to a gaslighter man say no to a gaslight ẹ má tẹ̀ jẹ́ ká fo man sí kọ́ má dàbẹ̀ ni wípé eh, Uh, our bias say no to a gaslighter ọkùnrin asunkúnrojọ́ is a gaslighter ọkùnrin alámìkanlẹ̀ <sighs> is a gaslighter ọkùnrin tó bá fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ obìnrin tó ní kóbìnrin má ṣiṣẹ́ ó ti ní personality disorder ire o ó